فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الصراع الوجيز في عقيدة السلف الصالح أهل السنة والجماعة للشيخ عبد الله بن عبد الحميد الأثري عليه رحمة الله كيفية لي هنا ثانيا ندعو مميزات عقيدة أهل من أهل الثلاث الصالح طيب. بسم الله الرحمن الرحيم قال المسلط رحمه الله تعالى ثانيا انها توحد وتقرب بالخلق وتجمع كلمتهم وتتبع مع الحق وفي الحق لأنها استجابة لقول الله تبارك وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولذا فإن من فإن من أهم أسباب اختلاف المسلمين اختلاف مناهجهم وتعدد مصادر التلاقي عندهم التوحيد ليس فالتوحيد متزوج في العقيدة والتلاقي صدقة توحيد الأمة كما تحقق في كلمة الأرض تعرفا إنها تربط المسلم مباشرة بالله تعالى ورسوله صلى الله عليه وآله وسلم وبحكمه وتعليمه وعدم تقدم بين ولد الله تعالى وسنه صلى الله عليه وعلى آله وسلم ذلك لأن عقيدة السلف من دعوها قال الله وقال رسوله وعندهم عن تلاعب الهوى والشبهات وقوة من التأثر بالأسرار الأجنبية من فلسفة ومنطق وعقلانية فليس هي إلا الكتاب والسنة رابعا إنها سألة ميسرة واضحة لا نفس فيها ولا غلو بعيدة عن التعقيد والتحريف المسيح يعتقدها مرتاع البال مطمئن النفس بعيد من الشكوك والأوهام ووساوس الشيطان قريب العين لأنه سائر على أن النبي هذه الأمة صلى الله عليه وعلى آله وسلم صحابه الكرام رضوان الله تعالى عليهم أجمعين قال الله تعالى إنما المؤمن الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون نعم ترى الوجيه في عقيدة سلف الصالح يعني في ترى الوجيه والشوكي ونظري الوجيه في tí ó sì ní ìtumọ̀ nínú tí ó ń ṣàlàyé nípa àfíńdà àwọn sálàfì sọ́ọ̀lẹ̀ àwọn sàhábà lẹ́yìn sallallahu alaihi wasallam tí ó fọ́ láti ọ̀dọ̀ lẹ́yìn sallallahu alaihi Níbi tí àwọn ẹnu náà ni àwọn mọ̀mọ̀yí záàtún wọ̀kọ̀tọ́ ìtì عقيدة سلف الصالح àwọn nǹkan tó ń jẹ́ àkídà àwọn sàhábà yìí àwọn nǹkan tí ó yàtọ̀ tó ṣe pé ibẹ̀ nìkan láti máa rí àlè rí níbòmíì àbíká ní àwọn orí àwọn ẹ̀ṣà tí ń àtìkà alákọ̀ọ́kọ́ ike òun náà ni ọ̀nà kan gbòógì tí wọ́n ń láyà níbi àtọ̀fọ́dún kí wọ́tà ṣàtúnrí ìṣọ̀pín máa ṣe tiẹ̀ máa ṣe tèmi òun ni máa láyà bẹ́ẹ̀ ní máa ń jẹ́ kí ẹnu kó papọ̀ òun ló kó àwọn sọ̀hábà papọ̀ tó ṣe pé ẹni tó ń jẹ́ ọmọ lágbáwá àti ẹni tó ń jẹ́ ọmọ abáṣà ẹni pé ọmọ Ethiopia àwọn tó ń jẹ́ ọmọ Rome ṣùgbọ́n wọn gbọ́ èdè ara wọn wọ́n ti lọ wọ́n náà lè wọ́n ti lọ ń ṣe kankan náà Bilal ọmọ abáṣà Sọ̀hẹ́yì ọmọ Rome sọ àwọn tó ti jẹ́ àwọn ará mọ́kà wọ́n sì lè ṣe wọ́n lè jọ ṣe papọ̀ nítorí pé kí ni àtúntò wọn ṣe ọ̀kan. ẹlẹ́kejì nínú àwọn orin tí ń bẹ níbi àkéèdà yìí àkéèdà yìí ni ìnà tòwá ṣèlú ọ̀tọ̀ fọ́wé tòkó pẹ̀lú mùsùlùmí òun ni máa ń jẹ́ kí sáájú mùsùlùmí tó lágbára tí wọ́n ṣọ̀kan àfihàn ẹ̀rọ ìrọ̀jẹ́ kó lọ láti ọ̀kan wàtẹ́sí máa kẹlùmọ́tò kẹlùmọ́tò ọ̀hún alọ́dà hàk àfihàn ẹ̀rọ ìrọ̀jẹ́ kí ọ̀rọ̀ wọn kó papọ̀ lórí òdodo tẹ́wádìí tẹ́lọ̀ yẹn kó lẹ́ni òdodo kò sí tó lè mú papọ̀ tó lè mú ẹnu ọkọ̀ àkéyà yẹn náà ni. Ìjọba ní ẹjẹ́ ká so papọ̀ ẹjẹ́ ká ṣọ̀kan àwọn mùsùlùmí a lè ọkàn ṣe kí àkéyà wọn bá papọ̀ láti lọ bá jọra wa. Tọ́ bàtí ìbá dúró ìpè tí mo sọ pé ànábì kan wá ẹ̀rọ ìfẹ́ náà ànábì ọlọ́run àwọn sọ̀hábà rẹ̀ gbogbo tó bá ti ń jẹ́ sọ̀hábà ẹni rẹ̀ ni tọ̀ tí ẹni tó jẹ́ ṣíà òun ní òun gbà pé ànábì ànábì ọ̀rọ̀ mi àmọ́ ẹni tẹ́yìn ń pè ní ẹni tó dáa jù ní àwọn sọ̀hábà rẹ̀ tí ń jẹ́ àwọn ọlọ́pẹ̀ tó di tó ń lọ dáa kò lè rọrùn tó ń pé pé kí ni àkídà yẹn ọ̀jọ́ra wọn rárá tó mo gbé látòkèrè bẹ́ẹ̀ náà ni alùsùnà tí òun sọ pé nǹkan táwọn ẹni mú wá nígbà ṣe lẹ́sìn àtàlátù àlẹ́bí àtàlátù tọ̀ àwọn onítújú ó di àwọn látàlátù kan tàwọn tọ́látù sáàtì tún jí náà tọ́látù sáàtì tó a ní sọ̀kan àkídà náà ni máa ń yé kí èèyàn orí mi sọ̀kan papọ̀ torí nígbà tákéda bá dúró iṣẹ́ tí ó tapà kéda tí ó wà látọ̀dọ̀ ànábì yẹn ẹ̀ lẹ́lẹ̀ gbà wọlé wọ̀fìn hàk ẹ̀ lẹ́nu papọ̀ yẹn pé ẹni wọn sọ̀kan lẹ́nu òdodo lẹ́yìn ìsìnjẹ́ ìrọ̀sùn rẹ̀ fún olùlá ìjọba kọta wíkẹ́ sọ̀kan yẹn ẹ̀ lọ sọ pé ah, ẹ̀jẹ̀ ká ṣe tọ́lọ̀ ní ká ṣe òun kí ọlọ́run yọ lọ́dọ̀ wà ẹ̀tọ́ sí mú yẹ̀ṣàbìlélá ìjẹ̀mí àìwọ̀lá àtàfàrọ̀ mẹ́tẹ́ mọ̀ dájú ara yín sínú kí ẹ bá fọ́lọ́run ọmọ ìdí kámọ̀ ní ká ṣùpapọ̀ mọ́ okùn ọlọ́run ẹ̀sìn mọ́ ìyàlọ́ tọ̀tọ̀ okùn ọlọ́run ẹ̀rẹ́ ni ẹ̀sìn ọlọ́run òun náà ni ìgbàgbọ́ sí ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ṣàbìlélá ọ̀rẹ́ yẹn ولذا انتم فان من اهم اسباب الاختلاف المسلمين نقطون فايف من يلي المسلمين اختلاف مناهجهم قولت مناهجهم الى نوكا الكوبايا توتوكرا إليه بل ذكري أغلقو بالجالي وندلو لهم بل ذكري أه إليه بل أنتو لكني إلو بو سانسي أولي àwọn ìdíje nílẹ̀ ni àà kò lè lọ torí gbogbo ẹ̀ àwọn lẹ́rìí wọ́n ti kílẹ̀ rí ẹ lọ́mọ ní afá kan ní kò sí kankan à ah, ilé yìí ní ńlá ìrọ́ àrẹ́bí òbí kò lè kókó tẹ́ ọmọ ọmọkùnrin rí ilé yìí ní à ah, ìrọ́ bí afáláwé ẹ̀ ní ọmọ tẹ́ ẹ níbi ìṣèpapọ̀ ìjọba lẹ́mọ ní ìjọba yẹn padà jà ní náà lẹ́ni tí súnà lẹ́sọ̀ lọ́wọ́ ìfẹ́ lọ́mùbá yé kò ní í ṣe wọ̀dùwọ̀dù pẹ̀lú àwọn tuntun náà ò yé bẹ́ẹ̀ lè bára yín mu ẹni bára yín mu. sọ̀wọ́líza pé ìsìláàfù manhaj yẹn wọ́tà ẹ́dùdù mọ́tọ́dẹ̀rì tàlákì ẹ̀ńdàmù. bákan náà kíkọ́ tó pọ̀ lóríṣiríṣi mọ́tọ́dẹ̀rì tàlákì ẹ̀ńdàmù àwọn ọ̀nà táwọn fi máa ń gba ẹ̀sẹ̀ lẹ́pẹ́ ní mọ̀tọ́dún ìtàlá kí díẹ̀ ní máa mú ẹ̀sìn ní oníjẹ́rẹ̀. tó mọ̀tọ́dún ìtàlá kí títí àwọn alùsùnà ọ̀yàtọ̀ táwọn títí ṣe alùsùnà ọ̀yàtọ̀ tó máa ní mọ́tọ́dún ìtàlá kí ìyẹn kí tó kálukú ti máa mú rẹ́fẹ́rẹ́dẹ̀ẹ́sì rẹ̀ ó yàtọ̀ pọ̀ síra wọn ara tí ó mọ̀ dá wa lálẹ́ náà nù sọ ẹni tí ó jẹ́ àdúgbò náà òun ní ibi ń jẹ́bi tí àwọn tí wọ́n mú ẹ̀sìn Al-Qur'an sunna ijma kìíyà àtàwọn nǹkan tó wà nínú ẹ̀rí bá wọn sọ àwọn tí wọ́n kí ń ṣáàtú sunna àwọn ó fi ọpọlọ kún ẹ̀rí ni ó fi àlá yóò fi kún un kọ́dà ló ní ó fi àdìmáàmà yóò fi kọ́ ẹgbẹ́ bí àwọn ṣe à ipe gbogbo tó bá ń jẹ́ ẹ̀rí àwọn ò lè bá àbíkọ́jẹ́ pé wọ́n wá sọ́dọ̀ àwọn ìmáàmù àwọn tọ̀wọ̀ wọ́n lè pàtàkì ṣe ìdí wọ́n lè tẹ́lẹ̀ tàkì ṣe ìdí mú ọlọ́run lọ́kàn ọ̀ṣọ́ mọ̀tẹ́rù oúnjẹ àkídà olùpẹ̀lẹ̀ àkídà wọn wọ́n tàlá fi àti ọ̀rọ̀ kàláfíà ẹni tí ẹni máa ń gba ìpìyàn sábàbù mọ̀hẹ́mọ̀ lẹ́tọ̀ ṣe ilẹ̀ òmùmá ọjọ́ ìdílá ńlá pàtàkì tí wọ́n ń jẹ́ kí àlùmọ̀ ọ́ ṣó papọ̀ onídìí pé èèyàn ń pariwo ẹjẹ́ àtúbọ̀pọ̀ ẹjẹ́ àtúbọ̀pọ̀ ẹjẹ́ àtúbọ̀pọ̀ tí àkídà yẹn bá ti jẹ́ ọ̀kan bákan náà tí ibi tẹ́ ẹ ti mú ẹ̀sìn tó bá ti jẹ́ ọ̀kan kò nídìí kẹ́ wọ́n dẹ́ àtúbọ̀pọ̀ ẹ kẹ̀mọ́ bára yín pé ẹ̀ ń ṣùpá pọ̀ náà ni àmọ́ tó ẹgbẹ́ máa ń gbìyànjú pé ẹni ká kó jọ ẹni ká kó jọ tí àkídà yín yàtọ̀ tí mọ́nájì yín yàtọ̀ ẹ jà náà ni ẹ padà jà kò ṣeé ṣe onítúrú náà ní òun ọ̀ra eré wọnú nínú òjò nítorí náà nítorí láàrin àwọn owó láàrin àwọn tó jẹ́ oníbídíà ò tó bẹ́ẹ̀ ò lè rí ṣe tó bá ti ṣe díẹ̀ wò lè ṣe kalẹ̀ wò lè ṣe kalẹ̀ mo lọ sí ewu kan nínú àwẹ̀ mo lọ ṣe lẹ́kṣọ̀ kan lè pẹ̀lú ẹni yẹn wá ń di mí ẹni yẹn mo rí pé ẹ̀mí tún lọ ti wà lẹ́nu rẹ̀ gan àmọ́ ọ wà ní ọ̀kan nínú àwọn ọjọ́ níṣẹ́ náà ọ̀kan nínú àwọn ẹgbẹ́ wọn máa ń lọ àwọn iṣẹ́ gbẹ́gbẹ́ àti bí àwọn sárodín ẹ̀hẹ́ ìnáwó àròdín tó ọjẹ ọ̀hún náà wájú ọ̀kan náà àwọn mísánà wọn òun wá ń bi mí pé bóòlù mo ti fẹ́ ti ráì pẹ̀lú súnà pẹ̀lú olú ẹgbẹ́ tí àwọn wà yìí tó wọn ní àfà ẹgbẹ́jẹ̀ nìkan ní ẹ̀ẹ́dẹ̀ ní kójá ẹ̀ẹ́dẹ̀ kójá ṣùgbọ́n fúnra wọn kò dúró. ṣé ìgbà wọn àdúrà bóòlù ẹ̀ máa ń ṣe? lọ́gbà àwọn òdìdè asálà tó wásálà eré tí wọ́n ti ní ìgbàgbọ́ wọn ṣe gbogbo ọdún ó ti rí ẹbí national anthem tó mo ní ṣe ọdún tó wọ́n fún ẹ̀tọ́ pẹ̀ ní kò ṣe é ṣe kò ṣe é ṣe ó padà kó ń bẹ fún ọjọ́ rẹ̀ tó bí gbogbo àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwọn tí èrò láti ní àkídà tó bá rẹ̀ ní ẹ lè jọ ṣe papọ̀ kódà tó bá ló tún wọn ṣe wọn ò ní gbà wọn lè máa chéǹjì déédéé díẹ̀ àmọ́ wọn ò lè chéǹjì wọn ò lè rí wọn chéǹjì tó lè rí wọn chéǹjì tán wọn kò lè ẹgbẹ́ wọn wọn lè dúdú nàná nìyẹn àwọn òsì níbẹ̀ kú mbẹ́ tó سبب مهم لتوحيد الأمة كما تحقق في صدر الأول وتبدأ كي àṣepọ̀ ìṣọ̀kan tójú ṣíṣe nígbà àkọ́kọ́ náà nìyẹn ẹwà àwọn tí mo ní èdè wọn yàtọ̀ síra wọn tó wọn bébí ṣe ń ṣe àtọ̀tọ̀ síra wọn wọ́n sì jẹ́ lọ ṣe papọ̀. na fẹ́rẹ́sàn ẹlẹ́kẹta nínú àwọn tó ń jẹ́ àkọ́tọ́ àwọn nǹkan ẹ̀ṣà ẹni pé àwọn fọ́jú rù wọ́n iná àtọ́rùkù olùmọ́sílẹ̀ bá ṣàrẹ̀ bẹ̀lá ìtààlà tọ́ àkídà àrùtún náà tí wọ́n líkì ọmọlọ́run straight ni èyí ó sún ọlọ́run direct ó súnmọ́ àlẹ́sọ̀ lọ́wọ́ sẹ́lẹ̀m direct ló líkì ọmọlọ́run ló líkì ọmọdébílẹ̀ kan náà ni wọ́n ni ṣùgbí ìmá ó sì máa nífẹ̀ẹ́ ọlọ́run ó máa nífẹ̀ẹ́ àdébílẹ̀ kan náà wọ́n ta àrùn rí ní ìmá ànábì ó tóbi lọ́wọ́ rẹ ọlọ́run ó tóbi lọ́wọ́ rẹ wà á jẹ́ mo takọ́ dùnú bẹ́yìn náà yẹ kí ilẹ̀ ìta àdá ò ní jẹ́ tí ó máa ṣàwájú ọlọ́run ò ní máa gbáwájú ànábì sọ̀mọ́ àlọ́sọ́lá níbi ọ̀rọ̀ àmọ̀rí ẹ̀sìn rẹ̀ yẹn pé àkídà àdìsún náà òun ni ọlọ́run nìkan yóò nífẹ̀ẹ́ yóò nífẹ̀ẹ́ ànábì àwọn ó ti ga jù gbogbo àkídà míì àkídà míì kò sí tí yóò lé kẹrẹ mẹ́nìkan ni tó torí tẹ́lá lè wọ àkílà tó ṣe pé má ti lé ìdíyẹ mẹ́nìkan pé máa nífẹ̀ẹ́ lágbájá òun ni ilé òun ló mú ẹ̀sìn òun ló mú tó ti wá fún ọ ìyẹn kankan lọ tó ọ̀wá sí ẹ̀tọ́ lè bọ́ níbi irú yẹn àfẹ́tọ́wájú ní sóńdà ni àwọn onísúfí onísúfí kò lè bọ́ níbi pé kó ní ìyíṣẹ́sìn mọ ìlọ ìfẹ́ tó wù mí dànù àdéṣẹ́wù mi ò lè ní kìrì mọ́ lọ́rùn kò lè bọ́ bẹ́ẹ̀ sípìlà ni wọ́n tò wọ́n ní ṣéwù rẹ ló ní kẹrẹ mọ́ lọ́rùn ṣéwù rẹ ló ní kẹrẹ mọ́ ànábì tó wọ́n tó bá ní ṣéwù ó ní ṣètọ́nù ní ó jẹ ṣéwù fún ọ tò kéé ṣe pé wáyà máa kọ́ lẹ́kọ̀ọ́ náà sọ pé òun yóò bí ń kiri ẹ̀dọ́dọ̀ ọlọ́run ni wàláhì kò sí ẹnu ẹ̀sìn Islam yóò bí kì í bọ́lọ̀ dàrẹ́kì ni ó dẹ̀ lè ní àwọn àpò yóò ní òun fẹ́ sún ọlọ́run ẹ wà ní òun ọkọ̀ ti kéjìmá náà kéjìmá ẹ̀rù kátà tó lè kéjìmá ni olùwárò wọn kọ̀ọ̀kọ̀ ti láìláìláwà one million fún àwọn fáwọn kan fún tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ tòun gangan ẹgbẹ́ ń gbá bọ́ọ̀lù kéré kéré kéré inú ẹ̀sìn ló sì máa ṣe tó àkídà tó ń na ẹ̀sìn Islam kò rí bẹ́ẹ̀ ọlọ́run lè yóò lè fi máa straight bẹ́ẹ̀ náà ni àwọn kan ń ṣẹgbẹ́ náà àwọn ló ní àwọn àkàtúntò pé àwọn ni wọ́n fi ṣe aláàlá láàrin ara wọn kẹrìndínlẹ́ yìí lè ní pé ah, ẹni tó jẹ́ kílẹ̀ àwọn afẹ́bàlẹ́ ni eléyìí ní kíkí ni ọ̀bílẹ̀ aláwọ̀ olódi ni àwọn olùkà jẹ́ alára àwọn tọ́lọ̀ tó àbí àwọn ni wọ́n jẹ́ bí ẹni tó pè síwájú ní sèkán gbé àlẹ́sọ̀ lọ́wọ́ sọ́lọ̀ síwájú àwọn ènìyàn ni wọ́n ti nífẹ̀ẹ́ kó lọ́pẹ́ bá ń sọ fún ọ tó wọ́n sì múra tó wọ́n gbọ́ torí ẹni tí ń jẹ́ ẹni tí wọ́n líǹkì mọ́rùn òun ló ní ká máa ṣe nǹkan yẹn òun ló fásì. tó àrùn náà nìkan òun ni yẹ́kẹ́ sàpé ìlẹ́nìkan kan sí tẹ̀lé. bí ṣọ́ọ̀tìlá tẹ̀lé àti wà ń káàkiri ẹ̀rọ gbọ́ tó wà ká ọ̀rọ̀ tó àwọn ah, ah, ah, àti tèmi tí kí àyè sọ̀rọ̀ àkọ́ àbáyìmọ̀

táwọn afá nínú wọn bẹ́ẹ̀ pé tẹ́lẹ̀ afá sùn náà táwọn àtúntò wọn tó ṣe rí iná sọ wọn ní pèsè ní o ẹ̀rí tẹ́ gbára lé ẹ̀rí yẹn lẹ̀ kéde kó náà sọ pẹ̀lú fẹnu náà pé ṣéèkì láǹkà sọ̀rọ̀ pẹ̀lú fẹnu àbí ṣéèkì mi bá sọ̀rọ̀ pẹ̀lú fẹnu àbí ṣéèkì òkèlè àwọn náà ń mọ ọ̀rọ̀ lórí ẹ̀rí kan ni tó ẹ̀rí yẹn wá ẹ̀rí tó lẹ́ni tó àfàsúná tòtún náà lẹ́sọ̀ ọ̀sẹ̀lọ̀ kò rí wa. tó bá ti pé àwọn ẹlòmíì bá ní àwọn ló sọ pé sọ bàdéjọba bá ti sọ òun tí sọ́ọ̀bù bí mi ti sọ síbi ti sọ àyẹ pé àwọn ọ̀yà dákẹ́ nù tábà rẹ̀ ti ń lò àdéjọ tó ń ti dídí àná là ọ̀wọ́ bẹ́ẹ̀. tó akédáàlú tó na ọlọ́run yóò fi yàn án àti tíré tó ti lé tó ti lé yàn án lẹ́sọ̀ ọ̀sẹ̀lọ̀ tíré wọn ni ṣáájú ọlọ́run òun náà ni pé wọn ò ní máa dá ìdákúdà kalẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí ò yé wọn tí kò wá látọ̀dọ̀ ọlọ́run tí kò wá látọ̀dọ̀ ànáyé kó sì máa bá a lè ṣó. wọ́n lè ana ẹ̀rẹ̀ dárí kalẹ̀ ana àkídẹ́ta sẹ́lẹ̀ fi mọ̀nbá ọ̀rọ̀ àkọlà wà. wọ́n ní ìpínlẹ̀ àkídà alùsùn náà àkídà sẹ́lẹ̀ sọ́ọ̀rẹ̀ ìpele ẹni ní kọ́lá lọ́wọ́ wà kọ́lá rọ̀fúlù tó ọlọ́run wí ànábì wí náà ní tiwọn bàáyídán àdìsàlá húbìlì àwa wọ́n jìnà sí àwọn eré ìfẹ́ ẹnu wọ́n ṣòro hàn àti tó rújú àrùsùn ẹ̀fẹ́ tó rújú ògbẹ́ntẹ́ bá fẹ́ tó ọ̀rọ̀ ni ò ní clear ìlànà ni ò ní clear nítorí kan ò ní yá èèyàn ò ní lẹ́rìí àbí wọ́n sọ fún ọ pé ẹ̀rí eléyìí tó gbà á ó tún máa lọ́wájú ọmọ lẹ́yìn káàkiri ọmọ túwìtì ẹ̀rí ó gbẹ́rí fún ọ pé orí ọ̀rọ̀ lé ló clear yìí a ní ẹ ní à ẹ̀sìn ìwòjú òyìnbí wò yàrá ń tún náà kọ́ yẹn tó á tún náà yẹ ikú yẹn mẹ́mẹ́ tún fẹ́ nínú ètò ní ojú wà kháliyatan mínítà àkórí á tún náà bọ́ níbi àwọn nǹkan tó máa ń lapa níbi máa ń lapa bí mo àtẹ̀rọ́tẹ̀ àjìnàbí yá àwọn lapa àwọn àjòjì yẹni nínú ọmọ wa rí lọ́pọlọ rẹ mẹ̀rin ẹni tó bá jó súnà wò ìròrí àwọn àjìnàbíyà àwọn àjòjì tí èyí ṣe ìròrí Islam ìròrí kódà ìròrí Yorùbá ọgbọ́dọ̀ máa tẹ́lẹ̀ ìròrí àlùkò náà ìròrí Yorùbá gbogbo ìgbàgbọ́ Yorùbá ọgbọ́dọ̀ sí nínú ìlànà àlùkò náà ẹni tó bá jó súnà ìròrí Yorùbá ẹ̀ gbọ́dọ̀ orí lára rẹ̀ ìgbàgbọ́ yorùbá ẹ̀gbọ́dọ̀ rí lára rẹ̀ àṣà yorùbá ẹ̀gbọ́dọ̀ rí lára rẹ̀ kódò ó kọ rẹ̀rẹ̀ gan tó dì má àṣà burúkú tẹ̀ mọ ìpínlẹ̀ rẹ̀ ẹ̀gbọ́dọ̀ lára àlùsùn náà wọ́n ní kí ló pẹ́ ìmìlàjàlá kí ní jẹ́ bá jàlá ọmọ tó bí tó gbé kíní kí ní ti ẹ́ ń bẹ̀ wọ́n àlùsùn náà abẹ́bí ma ó kí ọmọ rẹ̀ kí ní jẹ́ ó kí ó kí àrẹ̀mú kí ètò máa rẹ̀mú wọ́n máa wọlé súnà ó sọ̀rọ̀ rẹ̀ lára ó sọ̀rọ̀ rẹ̀ lára mú ẹni ó kọ̀ rẹ̀ ń yá àbdùlá ànígbàgbé ókì náà ẹnigbàgbé kí ni ẹgbàgbé ókì alàjẹ́ tó bá nítumọ̀ nìkan ìtò nítumọ̀ nítọ̀ ẹni pé yóò ni ó nítumọ̀ ó nítumọ̀ àwọn ẹ̀tọ́ túmọ̀ rẹ̀ ẹni àwọn bókì ìsìnrọ́jú wá sí máa ń jẹun sí ń jẹ́ náà ogbóró àwọn ìrìnbá àwọn azùnà ẹ̀ jìnà sí tó ń jẹ́ díkálò ní èkó rídi tí ò ní máa ẹ̀dùn ọ̀gá apárapàrà ikú ń bẹ lára ẹ̀ náà ọgọ́ àláyà ọgọ́ ẹ̀ àwọn ìgbé wa níbi ọ̀sára wa ọ̀sákọ̀ ọ̀bọ ni ó wà òpó òpó làwọn ìgbé wa. kẹrin bá wọn ta tùrọ́tù ẹ̀jìnàbíyà ó tún lọ ó jìnà sí ó flọ́ọ̀ṣì ẹ̀kú lọ́pọlọ rẹ kò tẹ̀lé pólítì kankan wọ̀ ní ọpọlọ rẹ gbogbo àwọn kan tí ò ní túmọ̀ yóò flọ́ọ̀ṣì ẹ̀kú ní ọpọlọ ideology idea philosophy thinking wá jìnà sí kọ́mọkọ́rọ̀ kọ́mọkọ́rọ̀ philosophize nǹkan tọ́ba ní ọlọ́run wíwá ikú ní hmm, but eh, àwọn náà lè àìlèpọ́ọ̀tì ọ̀rán yẹn àdìsá náà lè àìlèpọ́ọ̀tì ẹ̀ wà mọ́ sí kí wà kìláàdì yà síbá ọlọ́run fún aláàkáyì tó anílàkáyì tó kò sí nǹkan tó gbọdọ̀ mọ́ lè criticize sọ gbogbo ẹ̀ pátápátá di àníyàn à so èèyàn tánù so, alùpùpù náà gbogbo àwọn ọ̀rọ̀ rírà ẹ̀ ọmọ ẹnjìnà sí ni ṣé wọn pé tẹ́lẹ̀ bá ṣe education wọ́n sì ni wọ́n ń sọ pípé bóyá wọ́n ń sọ nípa bọ́ọ̀lù ìyẹn ṣe bẹ̀rẹ̀ wọ́n á ní ọ̀bọ náà àwọn fi bẹ̀rẹ̀ ń tà wọ́n ní ìnàkí ẹ̀ chimpanzee náà òkúté ti lè ní tẹ́lọ gbọ́rùn ẹgbò lílà lọ sí àjọ sí yẹn ká à àbí kọ́mọ ní inú inú yorùbá ilé Ifẹ̀ ọ̀run lílà lọ́kọ́ jámọ́ wá jámọ́ láti ilé Ifẹ̀ dáadáa yóò jìnà sí yóò jìnà sí yóò há kú kọ́lá tó bá ń karùn-ún ọ̀pọ̀ òlúrọ́ nílé lè dé ìrọ́tí òfẹ́fẹ́ múlẹ̀ ó ní ilé ìfẹ́ ní àkọ́kọ́ àkọ́kọ́ dúró àkọ́kọ́ kí ni àkọ́kọ́ orílẹ̀ ayé ìjọba tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ lọ́wọ́ fẹ́ lórí ìfẹ́ pọ̀. ògùgbòrò àwọn kan máa yàtọ̀ kéèyàn ó fi làákọ́kọ́ jìnnà sí gbókòló làákàyè rẹ̀ tó ìyẹn ní ìgbà yẹn tó wà ní ilá màlẹ́ ìtàyè ilá àlùkìtà wọ́n tó nà. بدقوا تقولوا لنا يعني القرآن حديث سنة النبي صلى الله عليه وسلم نعم رابعا أرى هنا إن كون دا دا في مرارة كده أهل السنة والجماعة إن سهلة ولا كده يعني هو فوج لا كده السنة أولهم أولهم فوج ميسرة أدي واضحة أكلبة kẹ́lá súnà ó fi kẹ́lá jù ìlànà súnà ó rọrùn jù lálàfẹ́fìyà kò sí ìrújú kankan bẹ́ẹ̀ wọlé ọmọ kò jìn kí ẹ̀yin ò ní gbọ́ yé mi ò ní gbọ́ yé mi ò ní gbọ́ yé à ṣé mi ẹ bẹ́ẹ̀ yẹn àbí wọ́n jẹ́ mọ̀láyíkà wọ́n ní sáà sọ yìí kò lè yí ọ bàtìní ni bàtìní bo bàáyédẹ̀ tó náà ní tààkìd akídàrò sínú òrújú islam ọlọ́jú papọ̀ ọlọ́jú papọ̀ wàtàhírífì nùsù wọ́n jìnà sí ká máa yí násù alkùnránù násù hadith ká máa yí kìrìsọ́rọ̀ nínú mọ̀rìtàkọ́tù wa wọ́n ṣẹlẹ̀ akídà alùsùnà mọ̀tàhìlbàlì yìí máa ń fi yàrá wàláhì mọ̀tàhìlbàlì torí yóò pèsè rẹ̀ pé káì ẹ̀sẹ̀ rẹ̀ bó ṣe yẹ kó rí rẹ̀ so ó ní máa dààmú tó pé tí wọ́n gbòòrò lè dúró fún pé ọ̀yà ṣàlàyé kíní ìfún mi yóò àti bẹ́ẹ̀ kò ní yé yín àwọn afá ọjọ́ ògbà tó bá dé àwọn ọmọdé àlàkánná ó ti àwọn ó àwọn ọ̀rìn kan tó bá lẹ́nu àwọn ẹ̀mí o tó lẹ́nu ni kò sí yẹn ní wàá Islam mo máa ń nà lọ sí mo fi ọ̀rọ̀ kan balẹ̀ ni bàáìdù alẹ́ṣùkú ó jìnà sí iyèméjì oníṣe iyèméjì má wẹ̀l àwọn ha ó jìnà sí mòròmòrò wọn wá sáwí tó ṣàìsàn ó jìnà sí àwọn ròyìnròyìn èṣù kọ̀ríró láàrín àkídà súnà ní ma ń jẹ́ kójú yóò tutù إيه، لأنه سائر على أبي النبي هذه الأمة إلا أن النبي صلى الله عليه وسلم طلع نصر أمهين أبدي صلى الله عليه وآله وسلم وصحابته الكرام إلا أن يلعن صحابنا الطاق رضوان الله تعالى عليه أجمعين كل ذي أراد قال الله تعالى كل قلوا أن إنما المؤمنون الذين آمنوا قلوا أن ومؤمن أو مؤمن توني لله ونبقى طلم ورسوله توني بقى ثم لم يرتابوا tó wá tó ṣe méjì máa ẹ̀dá kòkó lè ṣe máa jẹ lẹ́sìn ọlọ́run tí ó tún máa jẹ ó tún máa wà nínú nílà ìlò ó ti túnmọ̀ tó wà nínú nílà ìlò ó ti nǹkan kọ́kàn rẹ̀ ọ̀bá rẹ̀ tí wọ́n wá challenge rẹ̀ àyàyọ́ ká sókè kò sẹ́ẹ̀lì fún àyàyọ́ ká sókè wọ́n tún wá ti fi súnà ẹ̀mí ń fi súnà àwọn ń fa nǹkan tó bá ti wá pàdé ní àyà yóò sókè à lérí kiri pé ẹ̀rí alẹ́ rí tẹ̀ sẹ́ni wọ́n á di ọkọ̀ ẹ̀rí dà dákì ó ti ní èsì pọ̀ lọ́wọ́ ó ti kó lẹ̀ ṣe wọ́n wọ́n yẹ wá kájọ àti ẹ̀kọ́ náà ṣubú àná ń kókì àìrísìn tó ń ṣubú à torí lànà wọn nìyẹn tí lànà àrùn tún náà wọ́n jẹ́ àdéré ọ̀nbẹ̀lẹ̀ tí ìyá àṣà lóra ní ẹjọ́ ṣìyàn ẹjìyàn ẹjọ́ ṣèṣẹ̀wá ìṣẹ̀dá àwọn ọ̀rẹ́ tí mo náà kọ́ṣà àmọ́ bílẹ̀ tí ìyá àṣà ọ̀nà tó dáa náà nìkẹ́ ẹgbẹ́ ti káwọn ìnáwó ara kẹtẹ èmi àti ọ̀rẹ́ ajájọ pàdé ẹgbẹ́ lórí Facebook sí lórí àwọn èèyàn ọ̀darú ara yóò mọ̀ gbọ́rin nílẹ̀ lọ́wọ́ wọ́n ti lajú ẹ̀ ètìjà ọ̀rùn àkì ilé yóò gbé ìròrí kan wá lọ́tọ̀ ilé yóò gbé ìròrí kan wá tọ̀ wọn ò ṣeré o wọn ò ṣeré tó serious pẹ̀lú rẹ̀ ni so àmì ìjọba ti pàdé ní studio wọ́n ti tẹ̀lé báyìí tí ẹni tó ti mọ tírétì láàrin wọn ní oníjú báwọn náà lọ ẹni ẹyin ẹni sọ báyìí ẹyin ní kíní ọ̀dà ẹyin ní títí lọ́dà àwọn ẹyin ní títí ọ̀dà ẹ kó dà fún bárà lù ẹtì káwọn èèyàn gbádùn hàn ó yá ẹsọ ti ní ẹkúrúfú rẹ ẹdùnmẹ twenty minutes ẹyìn ẹsọ ti ní twenty minutes so ara ló ti mọ wò wọn àwọn fún wa ti gbẹ rẹ lọ́nà lọ́nà wà láàrin ni wọ́n ti fó ti tàbí ọgbà ìgbé ní ni wọ́n ti fó ti ti péjì péjì múná kọ́ṣà báyìí wọ́n ti péjì múná kọ́ṣà. ǹjẹ́ ẹ ẹ àdìkẹ́rẹ́ ẹ àmúná kọ́ṣà kó mu dìkẹ́rẹ́ rẹ̀ yìí torí kíni torí kíni àwọn ọmọ tẹ́lẹ̀ kódà mo bá kàkiri ńkọ́ńkọ́. àwọn ọmọ ike ṣeré ṣe ṣeré ṣe rí ọba pé kọ́mọ bá zo. ẹ̀yẹ́n jọ ọ̀rọ̀ kó kílẹ̀ ẹ̀kú kálukú ọmọ pé ah, ẹ̀ tó bá wà ní ìrọ̀ kó ní ìrọ̀ ṣé bí ìrọ̀ ogún bí ọtí lótún náà àwọn kékeré àwọn ìwọ̀n tọ́kọ́ bí wọ́n ti lótún náà kò bẹ̀rẹ̀ ọtí lótún náà lọ à ń kó nínú ọ̀fẹ́ ẹnu kan bọ́ sínú àbọ̀ sínú àbọ̀ sínú mọ̀nà kan ni ó ti ẹ pé lóun mọ̀nà mẹ́rin ó tún wá tó máa ṣèfẹ́ inú ó tún máa bá fẹ́ inú lọ ẹ ti lọ pé ní mọ́ni hajj ẹ lọ pé ní ẹ lọ pé ní lánàá kan lẹ́yìn tó lọ́wọ́ àtúntọ́lá àtúntò ló bá tẹ̀ sí kílẹ̀ sí ọ̀rọ̀ yẹn wọn gbó bẹ́ẹ̀ ni ọ̀tọ̀rọ̀ onye ìtìfáàpù òbí lérí àwọn ẹ̀kọ́ àlùmùsùlùmù ọ̀padà ní pé bàbá rọ̀ bí sọ pé ìtìfáàpù ń bẹ padà kó ń bẹ ọ̀wọ́ ìyàtọ̀ àpémi ni pọ́tíkì ní àná òkè á ah, mo mo mo mo mo já wọn náà mo ní òsì ni ìyẹn mo ti rí kó wà kó wà tó bí ẹ̀mí eh, ọmọ sáyẹn ti rí àwọn ẹ̀ kò sínú gbogbo tẹ̀sán kò sínú síra wa kò sínú síra wa là ń kàì síra wa là ń kàì sílẹ̀ tó gbogbo jíjá lóyún yìí eh, àìlé fúrí ẹ̀mí kílẹ̀kílẹ̀ ẹ̀ eh, ń bá kì ṣe ọ̀fẹ́ jẹ tó kán ní náà ní kéré kan kí lọ́wọ́ ní yíò ọjọ́ ara ní ẹ̀bí àdókè ọmọ gba ṣe pé ọmọ gbóṣù láyé clear tí ọ ohun di òdòdó ṣàlàyé fáwọn ọmọ tó ń kó kí kí ẹ wo ẹni kó bá mi mọ́tì kan tán ọ́n jẹ́ ọmọ kan ò lè sọ nílẹ̀ ní ojú wa yìí o mo fi wa tó dáa búra tó lè bọ̀ sára mi jẹ́ sára ah.

wá tó wá tó december ẹtù bẹ̀rẹ̀ dáwà lérí kí ni lérí alájú àwọn àtọ́wò alájú kí lẹ́yìn tó láti jọ ìṣẹ́ ìbẹ̀rẹ̀ pọ̀ ṣé àwọn àwọn sọ̀rọ̀ àbọ̀ sọ̀rọ̀ alájú lẹ́yìn tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ah lọ́wọ́ sẹ́kọ̀ọ́ pọ̀ torí pé àwọn ọ̀sán tún sínú àtọ̀tà ara wọn Hmm, tábà ó ní ẹ̀yìn ó tún lẹ́ẹ̀mọ́tàn ajẹ́ ah, àpòyẹ̀ ń gbọ́rọ̀ ó ní ẹ lọ bí òde ẹ bá lọ bí òde ẹ wà ní ẹ̀yìn òyìn gbowó ẹni gẹ́gẹ́ kan ẹ wà ní owó mọ́sálásí lẹ́yìn ọgbà ń tálẹ́ tó ni tálẹ́ tó dárin ni ìwà ọmọ ìyẹn bó dúdú ni ó láwọn lọ sí òde kan ó ní wọn gbowó ọgbà kẹ́kẹ́ kan ọ̀sẹ̀ olókàlẹ̀ àwọn gbowó mọ́sálásí ni ó ní wọ́n máa ń gbowó mọ́sálásí wọn lọ five hundred thousand lọ́wọ́ láwọn ọmọ kó lọ òun ẹ̀ ní kúrò kẹ̀kẹ́ lọ mo lọ àgbọ̀ mo yá tòun ọ̀rẹ́ lọ́wọ́ kọ́ lọ́wọ́ mo lù ní ẹni kò kankan lọ ẹni kan lọ́wọ́ ni àná lọ́wọ́ mo lù kan ẹ̀ta mm. ẹ̀mọ́ àwùjọ kan wá bẹ ọ̀rọ̀ ní tòun wá fẹ́ ṣe akédù kan nìkan ìwà tá a fẹ́ ṣe akédù yẹn wá jòkó ìgbà tí wọ́n á parí láwọn fi àjọ wà ń bẹ̀ so wọ́n ṣe wá sí ẹnìkan bá jẹ́ pé àwọn ọgbà owó mọ́sálásí mo ní àfá mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ẹ má ti gbọ́ owó wọn mo ní táwọn èèyàn bá ń kírísáìsì yàn sọ́n sọ́n tí yàn ń ṣe sí ọ̀dà ẹni tó bá gbọ́n kì ṣe gbogbo èlé ọ̀ka

ìdákùn ẹja tọ́lọ́ nǹkan tẹ̀lé ẹ̀yìn ṣe ẹ̀tù ẹ̀tù ẹ̀sẹ̀ kẹ́tù ẹ̀dí fún wọn pamọ́. tó èyàn máa ń mọ pé ọ̀rẹ́ mọ̀ ọ̀rẹ́ kí ni ọ̀rẹ́ jọ́ ọ̀rẹ́ kí ọmọ kí ni kí wọ́n mọ̀ dára fẹ́ tó wá jára bò sí. tó fáàmì sani ẹlẹ́kàánú òun ní pé iná min ní àtúbẹ́ẹ́bẹ́ kúrò ilẹ̀ wà subhanallah. àkéde àlùfẹ́ عز وجل والفوز برضوانه إما ذكر يجيري يوم ولون تريد الجنة في يوم سبحانه وتعالى وجنته يدخل إلى الجنة عقيدة أهل السنة المالكية على الجنة تريد من سنة يبون ومن سنة يبون والجنة تبون كده كده ẹbọ láti ní àgbákòlá ńlá tí ma mú lẹ́jìnà sí àìjẹ́nà ọlọ́run ọba ولو هذه المميزات والسمات الثابتة لأهل السنة والجماعة أنت لقبو gbogbo àwọn ìròyìn táwọn sọ yìí àti àwọn ẹwà táwọn sọ yìí ó rẹ̀ fún gbogbo tó bá jẹ́ àrùsúnà ni o látàkàrù tàkítẹ́lì fi ayé makarin àwùdàmánì alhamdulillah wọn kì í yàtọ̀ láíláí kò yàtọ̀ rí lásìkò kan kò yàtọ̀ rí láyé kan sọ ọpẹ́ ní lérí irú nǹkan báyẹn kí wọ́n ní alifin nigeria àwọn ìyàtọ̀ sí Sudan alifin Sudan mo ti rí pé irú ìṣòro ne súnà ní ní nàìjíríà náà ló ne nílé Sudan náà irú ìṣòro yẹn gẹ́lẹ́ náà rí tó bẹ́ẹ̀ ni gbogbo so alifin sóra kejì wọn bá yàtọ̀ tó bá ti gbé dára wọn láti lọ sọ̀rọ̀ báyìí wọn fi ń kẹsàn náà wá ìdí bá ti ń parọ́ ẹ̀wọ̀n lọ lu wọn pé irọ́ lòun pa yóò wọn fara pamọ́ tẹ̀lé ní ìsinmi wọn parí tẹ̀lé ìgbìnìsìn tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá yóò sọ̀rọ̀ ìgbà tó bá di ọkàn wa ní ó bá di gáàsì tó di ọ̀rùn tó gbé gáàsì tó gbé ẹ̀ẹ́dínlẹ́fẹ́ kí ọ lọ́wọ́ àìmọ̀ ìgbẹ́ nẹ́ẹ̀tì tó gbé lọ́wọ́ tó ló ń lọ ìmọ̀lódà ìwúlẹ̀ tó fi gáàsì ẹ̀lọ́rọ̀ bẹ́ẹ̀ àdúrà dé rí ni tó lóbi tó gbúrú àwọn kaba yìí ìlànà àlùsùn náà kí tí wọ́n parí sùn náà yóò wọ́n jọra káàkiri ni wọ́n jọra káàkiri ni tó. تكون عقيدة السلف الصالح بسم الله الرحمن الرحيم وصول أحكام الصالح الصالح أهل السنة والجماعة إن آل السنة والجماعة السائرين على منهج السلف الصالح يسيرون على أصول أصول ثابتة مواضيع مبينة في الاحتقال والعمل وهذه الغفار متردة من كتاب الله تعالى وكل ما شاء من سنة رسوله صلى الله عليه وسلم تواترا كان او او احادا وعلى فهم سلف الامه من الصحابه والتابعين ومن تبعهم الحساب طيب، فهم يسلمون ويسلمون للنفاس الوحيين ويجمعون بينهما ويؤدون مشاكلها إلى مهتمها وينقادون لهما ضيق التعامل والإسلام ولا يفترقون فيهما ولا يتطرقون شيعا وأحزابا بل يعتصمون بأمر الله المتين ولم يعارضوا الوحيين وهو قاصرة والأقلية والأقلية الباطلة والأقلية الباطلة والتوسطة والفش والذوق نعم أصول عقيدة في الصالح يعني كين كتنجي إقبله عقيدة ألف الجمال wọ́n fa kẹ̀kẹ́ ní ìpìlẹ̀ yẹn pé tí ò bàbá ẹni ọba ti ní ẹni ò lè jẹ́ àlùsùnà lónà afẹ́kà yìí. bàbá ní kíní yìí ò fún náà pè ní fọ́ndámẹ́ńtà àwọn kan tó jẹ pé ìpìlẹ̀ ní ọ̀gbọ̀nà náà ni bí lápẹ́jú ẹni pèké ó ní òun mùsùlùmí kí wọ́n ní iṣẹ́ ìrànkí òkú ní ìrìn kí ìrìn kí ni a fẹ́ pè ní ń islam tó bẹ́ẹ̀ ni kí n tó lè jẹ́ pé nítorí pé lábájá yìí o ó ní àkídà ahlu sunna wal jamaa àwọn ìpìlẹ̀ ń bẹ fún tẹ́ gbọdọ̀ mọ́rán yìí lára rẹ̀ òun náà pè ní ìpìlẹ̀ ń tẹ́ gbọdọ̀ mọ́rán yìí lára rẹ̀ bí n sùkè ní pé mo wà ní yunifásitì kan wá bí wọ́n pé ó lè bùrẹ́dà wọ́n ní ó lè ò ní kí ló wá fi wọn yunifásitì kọ́lá tó bá ní direct ni wọ́n ṣe fún ní ní direct entry láláì ní kíni láì ní olè o sùn lórí ọdẹ pọ́sibú kéèyàn wọ invest kọ́wé ní direct ó ní pé direct ń ṣe n rí ní nínú ti ní ìnà tó jama'a ṣe ṣẹ́rí irú àwọn tí làwọn ìgbà kàmàkà ó kálukú ọmọ ọmọ inú tó ń sọpọ̀ wà lérí rẹ̀ ń ọmọ àmà ìrìn sí ẹsẹ̀ rìn òní sí ìgbésẹ̀ gbé. iná àlẹ́ súnà tó ń jàmọ́ àtìsá ìrìnà àlẹ́ láti sọ́lá sọ́ọ̀rẹ̀ àwọn tó ń rìn lérí ojú ọ̀nà àwọn ẹni rẹ̀ ṣáájú yẹtìrún wọ́n rìn aláàkùsù lẹ́ńsà bítàtìn lórí ìpìlẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ wọ̀wọ́ abéṣàtì ìpìlẹ̀ ń yanjú wọ̀bà ìjìnà ìpìlẹ̀ ń ìpìlẹ̀ ń òru owó kílẹ̀ fìlẹ̀ ẹ̀sìn kọ́ọ̀d nípa àdìsọ́kàn wọn wọ̀là amẹ̀l àti iṣẹ́ wọn tó máa ń ṣe ọ̀sùlù àti ìwà ìpínlẹ̀ tó wá rí hmm. àti náà kúrán náà ni ó ti wá bákan náà kúlù máa ń sọ àmìsù nẹ́bí ọ̀tún sọ̀lọ́ àlùsẹ́lẹ̀ àti tó bá lálàáfíà lótú náà nẹ́bí mùtàwátìrì ń kánà ó jẹ́ mùtàwátìrì ń jẹ́ mùtàwátìrì pé táwọn èèyàn tó pọ̀ tí wọ́n gbà wá àwọn àhàd àbújá àhàd ṣọ̀pá nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé nǹkan àwọn ọmọ ń ṣẹ̀rí ní pé tẹ́ mani àdísì ló gbé àwọn ẹni tí àdísì mùtàwátì tàbí àhàd tó alùsùn lè ṣí yàtọ̀ wọ́n kà mọ̀ pé ó kọ àdísì kan jẹ́ mùtàwátì lórúkọ àdísì kan jẹ́ àhàd lórúkọ àmọ́ ní lílò kò sí yàtọ̀ mẹ́rin lọ́dọ̀ fún wa àwọn kan tó kọ́ máa fi yàtọ̀ sí wàhálẹ̀ fáhàmì sẹ́lẹ̀fì ọmọ bákan náà àwọn tó máa ń ìpìlẹ̀ yìí wá lórí àgbóyè àwọn aṣáájú wa من الصحابة أو صحابة والتابعين ومن تبعهم بإحسان وتتبعون فهم أنتم يسلمون لنصوص الوحيين ومن جوج شهرين fún ẹ̀rí tó bá ti rí láti inú wáhìlú méjèèjì kí ni wáhìlú méjèèjì alkọ̀án àti sunna alẹ́sọ̀lọ́ ọ̀yẹ̀ jùlọ ìrúnà bẹ̀rẹ̀ náà wọ́n máa ń kó méjèèjì jọ papọ̀ tó bá fẹ́ mú ẹ̀rí wá àti tó bá fẹ́ ṣe nǹkan mú ẹ̀sìn wọ́n pa mí nídìí papọ̀ ni ń gbé ẹwu náà sọ án kí ọlọ́run wí kí là nẹ́bí sọ tòun àní á àdìpẹ́ àti rẹ́ẹ̀dì báwọn wọ́n yẹ dúnà mùsàbí wà ìlànà ìkẹ́mìà àwọn nǹkan tó bá rújú nínú ẹ̀rí fún àdápadà sí ìtọ́ yanjú ẹ̀rí rí àrùtúnà kó ní ní rújú lòun ọmọ tẹ̀lé kí nínú ẹ̀rí ah. سو أقرأ ذلك كما أولي سنداده وينقادون لهما ألسنا من تلبفون القرآن السنة لما غاية التعظيم والإجلال فجل من ينبيع القرآن توبي ومن ينبيع ذلك النبي توبي ولا يختلفون فيه ما هو يقع كما, كما يقع نقرأ القرآن ذلك النبي ولا يتفرقون شيعا وأحزابا ألسنا القرآن يلي يلي كما ذلك لا njó da ìpínyẹrẹ yẹrẹ rẹ alùpùpù náà ń jìnà sí ni tó nígbà yẹn bíbẹ dá tìmí kalẹ̀ wọn lè bẹ dá tìmí kalẹ̀ wàlá kò sínú lànà àlùpùpù náà kẹjọ owó tìbí kaná papọ̀ kẹjọ tọ̀sójú kaná owó papọ̀ táwọn sínú náà wá kiri yẹn ẹsẹ bá rí pé ìfẹ́ ní tèmi lọ́tọ̀ ẹ kí ìfẹ́ mi yẹn ìlànà tó náà yóò sí iye kò sí tó a ti lè wá ìpínyẹrẹ yẹrẹ báyìí ti àìsàn sí múlẹ̀ bí ṣàbùlì láà alùsùn náà ń di mọ ogun ọlọ́run ni lápapọ̀ pé ẹjẹ́ ká ti mẹ́sìn ilẹ̀ mẹ́sìn tó yí ọ̀lẹ́mi wà á rí lórí wáṣíyẹ́ ìwé ìtakò àtùnrán àti súnà lórí ẹ̀kọ́ lè kà síra pẹ̀lú làákàyè tó kúrú làákàyè mìíràn làákàyè tó kúrú wọ́n akéwì sẹ́tẹ̀ bá síra àbíkẹ́ máa wá àwọn kìyàsù burúkú kan wọ́n falsafa àbíkẹ́ máa ní falsafa ẹni wọ́n kashf àbíkẹ́ máa alùsùn ìṣúra ọ̀hún àwọn sùfì ni wọ́n ti bẹ̀ wọ́n bọ́ọ̀lù àti kí wọ́n ní àwọn àwọn ẹ̀rí pé ẹ̀rí wọn náà gbé tóbi ní ẹ̀ wọ́n lọ ní lẹ́nu pé bẹ́ẹ̀ kù kí àwọn náà fún wọn náà fílẹ̀ ẹ̀rí tó àwọn ní sùfì náà lọ tó kò sí nínú alùsùn náà kàmákẹ́dó kàmákẹ́ṣẹ̀rí ẹni pé tó ń kàwọ́ sí fún mi pé hmm, ọ̀nà bàbá náà

فوصول الدين إبلاتين قد بيّن عن النبي صلى الله عليه وسلم بيانا شافيا وافيا النبي شرع يلتون يجو يقولوا النبي وسيرة يقوم وليس لأحد أن يحدث فيها شيئا قل لا تطين قد تنقبط مدد أقول أقل وذاك كالي تنرتني ويزم عنه من الدين وما ويقي بين ويتني ولهذا تمسكوا بهذه الاصول نقطه الاعمال شنو بيتي نقم لينيه وشن يقول الفاظ المبتدئه قل ابو هم قولوا صوت يقولوا ما دادالي وما جينا فيني يعني قرلاتنا توجيو ما دادالي هل شنو في جينا فيكي نراهي والتزموا بالالفاظ الشرعيه قولوا طبعا الشريعه يعني هل شنو عبدون ما ولهذا كانوا هم امتداد الطبيعي والحقيقي لسلف الصالح توفي جاء ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ tó jẹ́ àdámá tó jẹ́ ìrànwọ́ lọ́wọ́ òdodo fún àwọn aṣíwájú tó ti lọ ẹni pé ẹni tó bá tó tún náà ó yẹ wà fíìlì àwọn tó ti lọ lára rẹ̀ gbẹ̀kúrú tó àwọn tó bá tó lọ ti rí eléyìí ẹni táwọn yorùbá wọn rí bí fíìlì pé áá ah, tí wọn tó lọ fi rí bí léyìí tó ẹni yẹn ìṣesúnà rẹ̀ ó kò díẹ̀ káàtó موصول الدين عند أهل السنة والجماعة مجملة على النحو الآتي وإن دين أصول الإقبالات lóbẹ́kí ọmọ lélẹ́ yìí so ṣéèkì ní àwọn ọmọ mú wá mọ́ṣùmọ́lá kọ́lá kìtìbá àwọn sára rẹ̀ àwọn tó ra mu wá ìbọ́ǹkì ní àwọn mu wá lórí bí tó kìí tó bóyá àwọn ṣàlàyé rẹ̀ àwọn kan mu wá lórí kúkà lùpọ́ọ̀mù àti ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé nítorí wọn fi jẹ́ mùsùlùmí lélẹ̀ yìí tó lè fi ní lọ́lẹ̀ máa sọ fún òun fẹ́ẹ̀sì tó ti ṣe kéde tó fi dágbére fẹ́ẹ̀sì yányá tó kọ́ lọ́ máa ṣe wá bẹ́ẹ̀ nítorí wáyé tí yọ̀ọ̀mù سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ṣé lóòótọ́ ni àfẹ́lẹ́ yìí عيسى عليه السلام واتي آية tí ó bá tí النبي عيسى عليه السلام يقال بوي حياة القرآن الشرع للبيت بقنا النبي صلى الله عليه وسلم ومن صديق عندما أقبل القرآن الضوء يوضع حديث الضوء ويوضع فيه النبي صلى الله عليه وسلم النبي عيسى عليه السلام يقال بوي tó kódà nǹkan yẹn náà ni ó lè lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́sìn kìrìsìtẹ́nìtì àwọn náà gba pé alẹ́ mi ṣe kéde alẹ́ mi ṣe ń sáà ń ṣe kéde ń padà bọ̀ wá sí ayé tó من حديث صحيح البخاري من رعاية قرآن نزولات فيها أن تظن بي وإن من وإن من أهل الكتاب لا يؤمنن به توقتنا خلق التطير آية تلك في وإن وإنه لعلم ساعة تقول قرآن النبي عيسى لديره على ntẹ́bi máa bẹ̀rẹ̀ ipe alkiyama ń padà bọ̀ ìpínlẹ̀ gbẹ̀yìn ayé tó ìyọnu wọn wá ní kí ni nǹkan tí wọ́n wá ṣe ara tí wọ́n ṣe ni pé wọ́n wá dé kílẹ̀ ipe ẹ̀sìn tí àwọn èèyàn ń sìn tó ń pẹ̀lẹ́ sìn ọ́ bí kò kí ṣẹ̀sìn bákan náà àgbélébùú yóò wá ṣàlàyé rẹ̀ yóò ti kan nígbè èmi kọ́ ni wọ́n kàn bá gbélébùú èmi kọ́ wò. tó bákan náà مسيح الدجال على عيسى ومن يوفى يريد على وشة النبي صلى الله عليه وسلم دوني النبي عيسى يواشي والله أعلم Kínú كيف tó في tí ó pẹ̀lú orí ìpọ̀lá nígbọ́n ní àwọn tàbíṣẹ́rí ọ̀rọ̀ fàtíà yẹn àwọn afá tó ń ná ọ̀rọ̀ wọn méjì ni níbi tí wọ́n bá ń kéwó jẹ́jẹ́ ọ̀rọ̀ wọn pé méjì ń bẹ̀rẹ̀ rà ẹni tí ń bẹ lẹ́yìn náà gbọ́dọ̀ ké ọ̀rọ̀ kéwó jẹ́jẹ́ zoro an èyí ó ké fàtíà tèèyàn náà ó ké sọ̀rọ̀ níbi ẹ̀rọ ibi tó wà pé méjì òun ni nígbà tí wọ́n bá ń kéwó jákè sọ àwọn afáàkan ní ẹni ẹ̀ náà kà tó tiẹ̀ náà àwọn afáàkan ní kò ní kà ọ̀nà ọ̀hẹ̀rẹ̀ àmọ́ èyí tó kílẹ̀ tó rọrùn jù sọ̀rọ̀ náà ni pé kí ọmọ ká ẹ̀ òun ní ọlọ́run kí ọmọ gbọ́ nítorí pé ẹ̀rí tó jẹ́ ẹ̀rí àpapọ̀ ń bẹ tó ní wọ́n yìí dákọ́ra alukọ̀ránú wọ́n ti tẹ̀lé ìlú ìlà wọ́n ti tẹ̀lé ẹ̀gbọ́n sòrò ìran ni níwòmí náà ni ẹ̀jẹ̀ kẹwọ́ so bákan náà àwọn sọ̀hábà náà bá ti kan ní wọn àtọ́nà kíkẹ́ ọ̀gọ́rọ̀ àwọn sọ̀hábà wọn ni pé táwọn bá ń gbọ́ kí ó sáré bá ń kí ó níbi ìran tí ń kí ó jáde àwọn máa ń dẹ́bí àwọn máa ń gbọ́ ni ìkọ́lá tó lókílẹ̀ ìlú wà àtúwájú. tó bá tẹ̀lé àwọn afá tó wá wò pé ara ìṣòro tí ń bẹ níbi pé ká kéwú lẹ́yìn ìmáàmù tó bá ń kéwú lọ́wọ́ bí akẹ́fà tí a ń bó lẹ́kẹ̀. tó ànábì gbọ́ ànábì kí ó ẹnìkan náà ń pè mọ́ lẹ́nu wáyé alhamdulillahi rabbil alamin ẹnì yẹn ló wù bẹ́ẹ̀ ànábì parí ànábì ta ní fa kí wọ́n mi lẹ́nu lẹ́ẹ̀kan. tó wọ́n á màmúhù ní ṣe bẹ́ẹ̀ ṣe kò lè lọ àwọn kan ní ń hmm, ọjà tí bá ń ké ẹ̀dá kẹ́ tó bá ti wá ti wá lọ bọ́ọ̀lì tẹ́wàtẹ́ àmì ah, tán yóò àdákẹ́ ń tiẹ̀ ní ìmọ̀mọ́ àdákẹ́ èèyàn àdárí ká lọ́wọ́ ìfàṣẹ́ àti bóòlù ní ìwọ̀n fẹ́ ti kà tán tí ó làwọn bá fi ní pé ọ̀nà tó wà á sáàmù jù òun náà ni kí ọmọ gbọ́ kí ọmọ bá kà á tí wọ́n kí ó jákè kí ọmọ tẹ tí gbọ́dọ̀ kí ọmọ kì í wúlé sí yàn ọgbọ̀n ọ̀wá. ó bẹ̀rẹ̀ ní àṣìláwọ̀ àríkọ̀tìlọ̀ pẹ́ẹ́tù ẹni tí ó ti àdéhùn fún yàn pé òun fún yàn ní nǹkan. lọ́kàn wà ní ìyẹn ìgbà tó ń ẹ̀tọ́ ẹnìkan náà tó bọ̀ ìṣáàlá àti ìgbà owó ìlọ́gbẹ̀ ènìyàn ò èmi ló ń fún wọn náà tó ẹnìyàn ṣùgbọ́n lóòótọ́ èyí náà ọ̀dà ń tẹ́jú yẹn pé lọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ní owó kan tó yẹ kọ̀. ọ̀fẹ́ bò náà tí ọba rí pé á ọ̀yà òun níbi owó òun náà rè torí àdéhùn tó ṣe ó ṣàdéhùn yẹn kalẹ̀ ọba lè lọ lè bẹ̀rẹ̀ náà fún àgbọ̀n fún omi náà tó ló ti fi dúró láti ọ̀dẹ̀ ìbéèrè owó lọ́dọ̀ ẹ̀ tó ti kú nínú dúkìá àwọn ọmọ ìtura láyé àwọn ọmọ lẹ́yìn kan báyìí tọ́ fún ìlọ́dẹ̀ ìbéèrè tó ìyó olùgbà náà ní fún ọmọ ìdá afọ́jọ́ pé ìyá ọmọ ẹni ní dáárì tutu àbá tó kú ẹ̀bá dáárì ni àwọn ọmọ ẹ̀wọ̀n ṣe ó pé ah, á lábọ́dá ìrẹ̀kùn ní tàbí bí ọmọ sọ̀rọ̀ fáwọn èèyàn tó ìrẹ̀kùn lábọ́dá ní ìjọba ìlú ò òun náà lè bí òní nǹkan ẹ̀ lọ tó lọ àyà náà bí ó ti rí náà nìyẹn náà. náà onílé ní àṣìláwà àríkàṣílá ọgbàgbò òde ìròyìn ti pẹ̀lú òun ọjọ́ jùmọ̀ ẹtí ń bọ̀ wálé lọ́sígbà fún kíláàsì jùmọ̀ tó wá bá ìlú sí máa ń ṣe ìṣe oúnjẹ rẹ̀ ń bó lè ti jẹ́ ìlú sí ṣe tó pẹ̀lú wọn. nítorí gbọ́ ń gbọ́ kútùbà ìmáàmù tó ń gbọ́ kútùbà ìmáàmù tó wọ́n bẹ́ẹ̀ tí ó dákẹ́ láti bẹ̀rẹ̀ náà ni àgbàgbọ́ tó bá ti ń gbọ́ kútùbà náà ni kò bá jìnà tó bí ti bá ti ń gbọ́ náà ni kó dáa kó máa gbọ́ tó kó máa sọ̀rọ̀ náà tó ń tánà ní sọ̀rọ̀ ni pé bí ìmọ̀ bá ti ń gbé kútùbà lọ́wọ́ tó kò mí ìlú yọ wà níta àwọn ayẹyẹ kan ṣẹlẹ̀ nígbà yẹn wọn kì í lọ bá fi fóònù tó wọ́n ti dé ọdún ń sọ̀rọ̀ nù lé tí o fẹ́ sáyẹ̀ tẹ̀ ẹ́ ń gbọ́ níta wọ́n ń gbọ́ náà nù àti kó dákẹ́ tó wọ́n lẹ̀ báyà sọ̀rọ̀ mọ́ tó àwọn ọjọ́ ọba ní mákìfóònù débì ẹ̀ pé yóò jẹ́ sí eré àá mọ́ṣáláṣí náà àbí ń gbé òun wá táìwò tí wọ́n yẹ àdúgbò ń gbọ́ kútú àti wọ́n ń kéré ọwọ́ ìyá dákẹ́yà náà irú yẹn kọ́ ọ̀ ìkọ́jọ́ kó ti sí ní ti mọ́ṣáláṣí yẹn náà iná ni tí wọ́n mọ̀ wà rẹ̀. tí ohun ìsìnkú sí tẹ́lẹ̀ wá sọ́lámà sí yẹn bàtẹ́ ìṣẹ́ṣẹ́ ń gbọ́ gbogbo ẹ̀ ní oṣù ìṣára sí i. torí ẹni ó ṣe ìṣára tí ó bá ti náwó yóò hàn pé bí ẹ pé ẹ kírun náà ni ti pé èèyàn máa ti ṣáà láti náwó náà. Bọ́lá ní àṣàlámà àìmọ̀tílẹ̀ ọ̀tọ́kùn. Tí ó tọ́ sí èèyàn máa wọ bọ́ọ̀lù nínú ìsìlámù. Tó ọ̀rọ̀ bọ́ọ̀lù léwọ̀ tó dàpá ti máa dáhùn ẹ̀ dáadáa. Tòró àsìkò yìí ẹni tí ó ń jẹ́ tó rẹ́tẹ̀sìn ọlọ́run kódà ẹni tó ní kan ṣe lé ayé tó kúlẹ̀ ó ṣe fi àkókòlẹ̀ tó gbé lọ sókè ti bọ́ọ̀lù ènìyàn rí àyè ènìyàn rí àyè kódà ayé ibi díẹ̀ tó kẹwàá rà àwọn ẹlẹ́kọ̀ọ́ ńláńlá pé pé yóò mọ tó wọ́n fi àsìkò yẹn ṣe ṣùgbọ́n ní wọ́n á dókòó fi yàn máa lóòrùn wọ̀ tó alùpàdé tuntun. أنما خلقناكم عبثا فيقولون ذلك إليه يقولون يا شيخ وأنكم إلينا لا ترجعون شيء إيه ما كنت على هذا ولا وباني لكن ولا ولا فعلوا بيجوكو وفي ما آه so kọlọ́n kó ṣàánú ìyàwó nínú àyè káṣẹ̀ tí wọ́n sọ pé nítorí wọ́n wà níbi bọ́ọ̀lù nísìnyí bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gẹ́gẹ́ ni pẹ́pẹ́ náà làwọn tí wọ́n ń ta nípìnlẹ̀ ẹ̀mí làwọn máa ń yo àti màbí ní gangan so àwọn tí wọ́n ń wò máa ń sọ pé tẹ́tẹ́ ni wọ́n rí ta kúrò àwọn tó kàn jẹ ibà yìí wọ́n jẹ kíní kan wọ́n jẹ kíní kan kan kan so ó ní pé wọn náà wọn náà ń wo nǹkan tó ń ṣe tẹ́tẹ́ èèyàn tó bá tó fèrè níbi yẹn ìfẹ́ táwọn èèyàn ń kó sí kíní ó tún fẹ́ sìn ọlọ́run lọ ẹ̀rí mi tó ní kankan àfẹ́tì ẹ̀sìn kọ́lá kò ní rí oṣù dọ́kàn àwọn tí kankan lè àfẹ́tì tí mo rẹ̀ kó dàbí mi lè má oṣù rárá kó dàbí mi ò ní wọn sọ pé wọn láì wọn tàn nílẹ̀ nípa ilé jẹun alẹ́ àná ẹ wọn pe dọ́là dàrá rẹ̀ nígbà ya wọn sọ kí wọn lọ sọ bá a àpọn náà lánàá tó tẹ́wọ̀n pé tí àwọn onímọ̀ọ̀dù ọ̀mọ́ rí àwọn aráàlú ọ̀mọ́ rí ẹ̀yẹ ẹ̀yẹ àmọ́gbà mọ̀nà mùsùlùmí nìkan fún ẹ̀sẹ̀ ọmọ mẹkáníìsì àlẹ́ ọmọ ẹ̀yẹ jiná ẹgbẹ́ ọmọ òun lọ́wọ́ rà mọ́nà òun ní orí ìwà ẹ̀dẹ̀wọ̀ ilé ìlú ọ̀dọ́ wàláyé bọ̀tì ìbánu lé gan oníkè orí pé àrẹ̀lẹ̀ òun bá àwọn ọ̀gbọ́n òun yànga tó ń yànga tó ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣáà lọ́wọ́

tí mo mẹ́rin wá gbọ́n níbi tí wàá da lójú rẹ̀ pé omi ìpínlẹ̀ nìyẹn yẹn tó kó sí wáyà wà báyìí tó ṣe sálámà ẹ̀yìn ló ti sálámà sí wáyà àmọ́ kẹ́tẹ̀lé wọn ẹ̀ lọ́tẹ̀lé wọn wọ́n ti dá yín lójú ọlọ́ọ̀ àyẹ̀ wọ́n lọ ṣáà lọ́tọ̀ wọn ṣùgbọ́n ṣẹ́